Good morning, good afternoon, good evening, my beautiful people. I welcome you to the Veggies blog. You need to watch this video to the end and know the the real composer of the person that wrote Onijuro Mi Esheunho. There are lots of controversies about it. Watch it to the end. Onijuro Mi Esheunho Agbẹjọ́rò mi torí pé kúrò ni wọ́n ti máa sọ̀rọ̀ bójú èèyàn ló dúró ni wọ́n ti sá lọ ayérayé o bójú èèyàn ló dúró ni wọ́n ti máa sèrè thank you father ó ní ìdúró mi ẹ̀ ṣe wo ìbàjẹ́ èèyàn ló dúró ni wọ́n ti máa béèrè owó. tú wa ní pápá. Bọ̀dé èèyàn ló ń dúró ni papa complain. That's why we say. bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti mọ̀ kún kìnìún ẹ̀yà àjúdà mo dúpẹ́ dúpẹ́ o orúkọ mi ni ajínrere obìnrin tolúwa làṣẹ aya adélẹ́gàn tí ọlọ́run fún ní orin onídùúró mi ẹ̀ ṣe o ó yà mí lẹ́nu wípé irú sista tọ́pẹ́ àlàbí gbó lè sọ wípé ẹni tó kọ onídùúró mi tọ́lọ́run fún mi wípé orin yẹn ò kì í ṣe orin tí ó yẹ kí ọlọ́run ó fún yàn ah, ó yà mí lẹ́nu gan o torí pé ẹ sista Tọ́pẹ́ Àlàbí àwa ń wò ó lókè wípé ọlọ́run ló ń fún ní orin titi ẹ̀ ṣùgbọ́n a ò wípé ó tún lè máa ba orin olórin jẹ́ wípé kò yẹ kí ọlọ́run ó fún yàn ní sista Tọ́pẹ́ Àlàbí tó dẹ̀ gbé síta láàrin ọ̀pọ̀ èrò ló ti sọ ọ̀rọ̀ yẹn àwọn èèyàn wá ń pè mí láti Amẹ́ríkà láti London mọ́júlé ni wípé ah ah àti Tolú ẹ̀yin náà ẹ lọ ṣe nǹkan kan nípa orin mo ní èmi ò ń fagídí ń wògo Ọlọ́run nìkan lògo mi òun ni onídùúró mi ṣùgbọ́n sísá Tọ́pẹ́ Àlàbí ti sọ pé Ọlọ́run ò kì í ṣe onídùúró tòun ṣùgbọ́n onídùúró tèmi ni Ọlọ́run alààyè àìkú àìṣá àìdíbàjẹ́ Ọlọ́run tó ń dúró ti ènìyàn ní ọjọ́ tó ogúnlé Ọlọ́run tó jẹ́ wípé òun ni alágbára òun ni òkè lẹ́yìn onígbàgbọ́ òun ni òkè lẹ́yìn aṣòdodo ẹni tó jẹ́ òkè lẹ́yìn anígbàgbọ́ yẹn ṣé bóun náà ni onídùúró ènìyàn nígbà tí ènìyàn ń rọbí nígbà tí ènìyàn ń bímọ mò ń bá àwa abiyamọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ wípé bí Kristi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè Ọlọ́run ìpè ayọ̀ babalọ́lá Ọlọ́run tó ní gbogbo ayé yóò dúró ti gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí yóò jẹ́ onídùúró yín ní gbogbo ọ̀nà ẹ wò ó Ọlọ́run nìkan ni onídùúró wa o ẹ má gbọ́kànlé ewé o ẹ má gbọ́kànlé oṣó o ẹ má gbọ́kànlé àjẹ́ o sísá Tọ́pẹ́ Àlàbí lè ní onídùúró mi síbòmí ṣùgbọ́n ní tèmi o evangelist olúwaláṣẹ ayé adélẹ́gàn jésù òpómúlérò ayé mi jìgànjìgàn jọ̀rànjọ̀ràn wọ́n wọ́n wọ́n wọ́n bí màámi bí màámi dr bọ́lá rẹ ti máa ń sọ á ní wọ́n wọ́n wọ́n wọ́n gidigba gidigba fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ òun náà lèmi náà ṣe wá sọ wípé ó ní ìdúró mi ni bàbá mi àkàntì òkè sẹ́ni káyọ̀ ni ò lè bìwò ipa tó borí ipa ayé agbára tó borí agbára kábíyèsí o bàbá mi tí ó dá gbogbo ayé tẹnikẹ́ni ò dá ìwọ náà ni atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. ọlọ́run ló fi orin yẹn fún mi o kì í ṣe adéyínká o kì í ṣe adéyínká o kì í ṣe adéyínká o èmi tolúwa làṣẹ aya délẹ̀gàn lọ́lọ́run ti fún mi ní orin yẹn láti 2014 mo sọ̀rọ̀ nípa ẹ̀ on my own nígbà yẹn mo dẹ̀ post ẹ̀ lórí Facebook mi ṣùgbọ́n olúwa sọ wípé àsìkò tí ìtò tí màá sọ mo dẹ̀ dákẹ́ mo kàn ẹni tó súnmọ́ ẹni yẹn tó kọ́ yẹn mo pè wọ́n wípé ẹ bá sọ̀rọ̀ òun kọ́ ló lórin yìí èmi ni ọlọ́run fún ní orin yìí ṣùgbọ́n torí pé ẹni yẹn jẹ́ ọmọdé mi ìwà fẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ jù torí pé ṣe mọ̀ pé ọmọdé ṣòro ṣẹ̀ so èmi kàn sọ fún àwọn tó súnmọ́ ẹ bá mi sọ fún òun kọ́ ló lorin yìí o ọlọ́run ló fún mi ní orin and that was all mi sọ nǹkan mi mo dẹ̀ gbé sí Facebook mo dẹ̀ parí ẹ̀ ṣùgbọ́n olúwa ní pé àsìkò tí ì tó ṣùgbọ́n nígbà tó wá di àná mo wá gbàdúrà olúwa sọ wípé kí n gbé ìgbésẹ̀ kó o máa tì mí lẹ́yìn mo fi àsìkò yìí pàrọwà sí gbogbo ẹ̀yin fans mi ẹ fọkàn balẹ̀ àwọn èèyàn ti ń pè mí tí ọlọ́run ò bá ti sọ pé kí wọ́n gbé ìgbésẹ̀ ní àná mo ní olúwa kí ni kí n ṣe mo gbàdúrà títí di bí aago kan kọjá olúwa wá sọ fún mi wípé kí n gbé ìgbésẹ̀ àní ó dà olúwa gbogbo ọ̀nà tó o bá máa lò ni kò ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn náà láàárọ̀ yìí àwọn èèyàn ti ń wọ́n ti ń jáde wọ́n ti ń jáde wọ́n ti ń jáde mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jáde sí orin yẹn mo dúpẹ́ o mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin náà tí ẹ ń gbọ́ wa ẹ má rò wípé ẹni tó bá ń gbé ní èkó àti ìbàdàn nìkan ló lè ló ló ń kọrin gbogbo àwọn náà tán bá wá ní àgbègbè wa ẹ jẹ́ ká fi ọwọ́ ká fi sowọ́ pọ̀ pẹ̀lú wọn ẹ̀yin olórin náà gbogbo àwa olórin eléyìí jẹ́ ẹ̀kọ́ náà fún gbogbo wa dúró síbi tó bá wà ohun tí ọlọ́run bá dẹ̀ pè ọ́ sí má kọ́pì ẹnikẹ́ni ṣé tiẹ̀ ògo yẹn máa bú jáde ẹ jẹ́ kí àwa náà ẹ jẹ́ ká máa ka bíbélì wa ẹ jẹ́ ká máa gbàdúrà ká tó gbé orin síta èmi mọ̀ wípé tí a bá gbàdúrà nínú sáàmù wà nìkan èèyàn mẹ́wàá lè ṣe orin jáde ńbẹ̀ lórí just one line, line níbẹ̀ kó dẹ̀ jẹ́ pé kó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mo gbàdúrà wípé ọlọ́run yóò dìbò. Kindly like, share, subscribe and comment.